بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní alẹ́ ọjọ́ tòní ní alẹ́ ọjọ́ àrèbíà alẹ́ àlàrúbá mọ́júmọ́ àlàrúbá déètì òní ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n twenty seven oṣù kẹwàá oṣù shawal ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sí orí agbọ́nni ọ̀rọ̀ wa èyí tí ó yẹ kí ó ti wáyé ní àná bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe fi ìkéde rẹ̀ síta ṣùgbọ́n nínú kádàrá ti Allah kò lè wáyé mọ́ òní ni Allah tó kádàrá pé a tó lè ṣe ìjókòó yìí alihamdulilayi tí aláwo sì kádàrá pé ká sì máa bẹ ní bíbẹ alààyè ní bíbẹ mùsùlùmí àfi ẹ̀yìn fún aláwo lórí bó ṣe ṣẹ́wàá kù anabi sallallahu alayhi wa sallam nínú hadithi rẹ̀ kan ó ní khairukum man tala wa hasuna amaluhu ẹni tó lóore jùlọ nínú yín the best of you òun náà ni mọ̀ntọ́là òmùrùhù ẹni tẹ́mi ẹ̀ bá gùn òun mm, tẹ́mi ẹ̀ bá gùn wàhásùnà amálùhù tíṣẹ́ rẹ̀ sì dára alihamdulilayi ẹ̀ẹ́ ó tójọ́ mẹ́ta tá a délé ayé náà àwọn tí ò tó wa gan àwọn tí wọ́n délé ayé lánàá kódà tó délé ayé lónìí ó ń bẹ nínú wọn tó ti padà síbi tó ti ń bọ̀ á ń bọ̀ síbò sí àwa tó dá sí pé a lè ṣe ọjọ́ mẹ́ta tá a ti délé ayé àwa á fi ẹ̀yìn fún àlọ́ pé ṣíṣẹ́ tó ṣẹ́ tá à ń sọ pé àtúnlé ọjọ́ kan lónìí àtúnlé oṣù kan lónìí àtúnlé ọdún kan lónìí. Ah! oore ló jẹ́ fún irú èmi àti ẹ̀yin torí pé ẹ̀mí àwọn míì ń gùn lórí ìṣìnà lórí ìbàjẹ́ àwa dúpẹ́ lọ́dọ̀ Allah pé ẹ̀mí tiwa Allah dá sí lórí dáadáa lórí dáadáa nítorí kí ẹ̀mí àwọn tí wá ń gùn lórí ìṣìnà nítorí kí táúbà lè lé wọn bá nítorí kí ìrònúpìwàdà kó lè lé wọn bá òun ló bí irú àkọlé tí mo pè ní fíkírù ṣàìtọ́n ó wà fíkírù sùfì fíkírù ṣàìtọ́n hùwà fíkìrù súùfì ìtumọ̀ ìrùrí àṣàìtọ́n ni ìrùrí súùfì èyí kì í ṣe àkọlé tó yẹ kó bí ọ nínú a fẹ́ kí ìrònú ìrònúpìwàdà kó lé ọba òun ló bí irú àkọlé yìí ká tó wá lọ sínú agbọ́n ni ọ̀rọ̀ wa. gbogbo àwa tí a wà pẹ̀lú wa lórí pílátífọ́ọ̀mù yìí a rí wípé pílátífọ́ọ̀mù yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn pílátífọ́ọ̀mù tí ó máa ń mójú ọ̀rọ̀ àwọn oníṣúfí. ó máa ń mójú ọ̀rọ̀ àwọn oníṣúfí dáadáa láti day one tá a ti wà lórí Facebook page síwájú kákẹ́ẹ̀tò lórí Facebook page la ti ń wá bá a sì máa ṣe àtúnṣe ọ̀rọ̀ àwọn oníṣúfí a sì mójútó wọn lọ́sàn-án àti lóru dáadáa àfi tí wọ́n bá da iná ọlọ́m̀bọra ló kù ni wọ́n ní sọ wípé nínú àwọn tí máa ń ṣe wáàsí o pẹ̀lú èdè yorùbá o ní ilẹ̀ yorùbá o àáfàá lágbájá a ó ń gbìyànjú láti tún àwọn oníṣúfì ṣe oríṣiríṣi àkọlé ni mo ti ṣe lórí ọ̀rọ̀ àwọn oníṣúfì bẹ̀rẹ̀ ní ayé kásẹ̀tì tí gbogbo ẹ̀ ń dálé wípé ká ṣe ìsìláàwù àwọn èèyàn wọ̀nyí tẹ́ ń pẹ̀lú àwọn ní Súfì. lẹ́nu jọ́ mẹ́ta yìí precisely ní yọ́mọ̀lẹ̀ ìsìnáìn tó jẹ́ ọjọ́ kejìlá nínú oṣù kẹwàá oṣù ṣàwá lọ́dún yìí ọjọ́ kejìlá òní sì ní twenty seven tá a bá yọ ten kó ní twenty seven tá a bá yọ ten kó ní twenty seven ó máa kù seventeen days ok tó túmọ̀ sí pé almost seventeen days ago òun ni mo ṣe àkọlé kan tí mo pè ní ìròrí súfì. Fikiru Sufi, tàbí alifikiru àsúfì méjèèjì náà ló lọ bàbá pè ní àlìfíkìrù àsúfì tàbí ká sọ pé fikiru àsúfì fíkìrù súfì ó ti pẹ́ lórí níta bá gbà méjèèjì náà ló lọ ìròrí súfì náà ni ó túmọ̀ túmọ̀ sí ẹ rí i pé ohun tó bí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ó ní ọ̀rọ̀ kan tí ẹnìkan tí wọ́n ń pè ní Adam alfa ńlá kí aláwọ bá mi tọ́ arákùnrin náà sọ́nà. ó ní ó bọ́ síta tó ju ìpèníjà sílẹ̀ wípé ká mú fíkìrù súúfì kan wá Alifikiru àsúùfì ká mú ẹyọ kan wá ok tó dá sí pé àtọ́nísúfì àná àtọ́nísúfì òní gbogbo wọn ló kàn tí ìròrí súfì náà tó wá jẹ́ ohun tó lòdì sí alukur'an tó sì lòdì sí àdìsànẹ́bì tó lálàáfíà. nígbà tí arákùnrin yìí ìyẹn ẹni tí ń pè ní Adam fanla nígbà tó ju ọ̀rọ̀ yẹn sílẹ̀ mo rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bíi pé ah bíi àmúṣeré bí àmúṣeré kò wá jẹ́ àmúṣeré báwo nìyẹn ó sì máa jẹ́ àáfà ńlá tí ó sì ní ti mọ̀ pé hunaka al-afkaru as-sufiya tukhalifu al-Qur'an wa sunna an-nabawiyya nígbà sẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àfáà kékeré tí wọ́n mọ̀ bọ́ wá lẹ́nu tó wá jẹ́ àfáà náà ṣe ní mọ̀ so mo rí pé arákùnrin yìí lábala kan ọkàn fẹ́ẹ́ mú wa ṣeré ni. tá a bá bọ́ ọ̀tá tá a bá mú ìròrí súfí tó kó gbogbo onísúfí sínú tó sì tako Islam arákùnrin yìí ò ní nǹkan kan tí ó sọ mọ́ kò ní nǹkan kan tí ó sọ mọ́. bẹ́ẹ̀mi ṣe wá bọ́ọ̀ta tí mo mú àlèfíkírù àsúfí ẹyọ kan péré wá gẹ́gẹ́ bó ṣe béèrè fún pé ẹyọ kan péré ló ń béèrè fún ká má bàa ṣe ọba syllabus mo fi mọ ní ẹyọ kan nígbò ọ̀dọ̀ tèmi bẹ́ẹ̀ náà ni àwọn àáfàá wa míì àwọn ojúlùmọ̀ wa àtàwọn tá a mọ̀ rí táwọn náà jẹ́ àfáà súnà káàkiri tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé kò fẹ́ẹ̀ sílẹ̀ kò fẹ́ẹ̀ sí ìpínlẹ̀ kan nínú ilẹ̀ Yorùbá tá a àfáà tó jáde tó sì já sí wípé eléyìí tí àfáà kìíní bá sọ tó jẹ́ ìròrí ẹyọ kan táàfà mi bá bọ́ ọ̀ta ìròrí mi ni ó tún sọ táàfà mi bá bọ́ ọ̀ta ìròrí mi ni ó tún sọ àwa sọ ó kálukú wá sọ ìròrí kọ̀ọ̀kan ó wá lé lógún ó lé lógún ó lé lọ́gbọ̀n. arákùnrin ádámù yìí ádámù àlùfáà ńlá yìí èmi ò mọ̀ tí ì rí fídíò kankan ìmọ̀ tí ìrísù rẹ̀ kankan tí ó fi fọ èsì yálà yóò sọ pé ohun tá a pè ní ìròrí súfì yẹn kò rí bẹ́ẹ̀ ní o pẹ̀lú àlàyé tàbí bẹ́ẹ̀ náà lórí ìṣèlú dákẹ́ fẹ́m ọ̀rọ̀ bá di fẹ́m fẹ́m fẹ́m. fẹ́m ṣe ti rí pé ọfẹ́ mú wa ṣeré ni ọfẹ́ mú wa ṣeré ni èmi sì ti fura mọ̀ pé ọfẹ́ mú wa ṣeré ni àmọ́ tí àwa àfáà súnà tá a bá wo ọfẹ́ mú wa ṣeré tá a bá jáde lórí ọ̀rọ̀ yẹn lásìkò yẹn àràn àwùjọ lọ́wọ́ pàápàá àti kó bá wọn kan wọn á ní ṣe bí ńgbà tí Adam àfa ńlá tó ju ọ̀rọ̀ báyìí lẹ̀ ṣebí gbogbo yín bẹ láyé ṣebí àbúrò ẹ̀ mọ́ ń bẹ láyé ṣebí jáde bàbá ń bẹ láyé ṣebí lẹ́gbàá ń bẹ láyé ṣebí kinní kan ń bẹ láyé ṣebí ẹ̀sàkọ́ ń bẹ láyé níbo lẹ wà tẹ́ẹ̀ fi lè fèsì ṣebẹ́ ẹ gbọ́ ṣebẹ́ ẹ rí i àmọ́ alihamudulilayi gbogbo àfa àsúná tó gbọ́rọ̀ yìí tó wà lórí social ni wọ́n jáde kódà ẹni tí ò sí lórí social media ní agboolé ibi tó ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tẹ́ fi tó létí à ọ ní ìròrí tó tako ìsìláàmù kọ̀mọ́lẹ́yọkàn ó pọ̀ ọ́ kódà ẹlòmíì ka márùn-ún lẹ̀. ẹyọ kan náà sì ni al-ibtida'u fi ddin al-ibtida'u fi ddin ìmọ̀ dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn ìmọ̀ dádàdá lẹ̀ nínú ẹ̀sìn kò sóní súfì tí ò kó sínú ẹ̀ àtúní súfì tàná àtúní kò sẹ́ni tí ò kó sínú ẹ̀ kò sí bó o ti fẹ́ ṣe súfì tó ò ní sọ pé o fẹ́ máa dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn kò sí tó fi kún un. so ní abala kejì mo tún wá rí ọ̀rọ̀ yẹn nírí pé ah ohun tí arákùnrin yìí Adam afanla yìí tó gbé jáde yìí ah ṣìgìdì ṣìgìdì súfì lọ́pẹ́ tẹ̀ ló ní kí wọ́n gbé òun lọ sí odò kó lọ wẹ̀ ẹ̀sìn lélẹ́yìí oníṣúfì ó ṣẹ̀sìn ìròrí kan láàrin ogunlọ́gọ̀ ìròrí burúkú tó tako alukurani àti sunna nabi. ṣẹ́rí pé ó ti wá di pé ó ti wá di àbùkù ẹni tó fi ìpèníjà sílẹ̀ kò lè bọ́ ta kò lè bọ́ ta kìnnì kan tilẹ̀kùn mọ́ rí kò lè bọ́ ta alákọ̀rí tilẹ̀kùn mọ́ rí kò lè bọ́ ta bí orin tí wọ́n máa kọ nílẹ̀ Yorùbá. wọn á ní alákọ̀rí tilẹ̀kùn mọ́ rí kò lè bọ́ ta. ìwọ ló sọ wípé tó o bá fi lè rí ẹni tó mú ẹnìkan mú òrí súfì kan wá tó tako ìsìlámù ṣé ètè mi mú wá ṣé kò rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀ bọ́ọ̀tà kò ní ò rí bẹ́ẹ̀ kájọ wá tẹ̀ sí i kájọ wá tẹ̀ sí gbáà. kọ́ bọ́ọ̀tà kò sọ wípé ìyẹn lè jó ní sùúfì ní ṣe kò pọ́síbù kó o jó ní súfí láì ní ṣe bídíà wàláì kò pọ́síbù gẹ́gẹ́ bí ò ṣe pọ́síbù pé kíyàn sọ pé òun fẹ́ jẹ́ onísúnà láì ní ṣe súnà kò pọ́síbù. o ò lè jẹ́ onísúfí láì ṣe bídíà o ò sì lè jẹ́ onísúnà láì máa ṣe súnà lẹ́bi wá bọ́ọ̀tà pọ̀ sọ wípé arónísúfì kan tí ò ṣe bídíà tàbí tí kìí ṣe bídíà you cannot debunk that point o lè debunk ẹ o lè debunk ẹ bẹ́ẹ̀ náà ni mo tún rí àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà mi náà sọ tó dá sí pé kò wà dìbọ́nkébù kò wà dìbọ́nkébù kò lè dìbọ́nkì ẹ̀. ibi tó ń kálukú tó gbà mú ìròrí kan jáde lára súfí tó kó gbogbo wọn sínú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì gba orí wọlé sínú ẹ̀ ẹlòmíì gba ẹsẹ̀ wọlé sínú ẹ̀ ẹlòmíì gba ibi apá wọlé sínú ẹ̀ ẹlòmíì gba ibi ikùn wọlé sínú súfí láti lè mú èrò orí burúkú kan nínú àwọn èrò orí yòókù tó wà ń bẹ tó tako Islam èmi gba bi orí wọlé. tẹ́ ẹ bá tẹ́ ẹ bá yí ọpọlọ ẹni wọ̀ tó bá ń pè rẹ̀ ní ṣúfì wò dáadáa kò sí bí ò ṣe ní dá bídíà lẹ̀ kò sí bí ò ṣe ní mọ̀ sí bídíà. bọ́ọ̀lù láti àwòkásọ̀rọ̀ àti bídíà ń kéré ni o ọ̀pọ̀ ni o kò sí ọgbọ́ tó fẹ́ ta sí i lè jẹ́ oníṣúfì láì mọ̀ ṣe bídíà. anyway ohun tó lérò pé ó fi mú wa ṣeré wọ́n kàn fi dà wá sí iṣẹ́ kan tí ò nídìí àwa ti wá ṣiṣẹ́ yẹn ìwọ ló kù tó lè bóde kò lè bóde alákọ̀rí tilẹ̀ mọ́ rí kò lè bóde ìwọ ló kù kó jáde. bẹ̀rẹ̀ lórí ti tèmi tàbá jẹun ju tèmi tán kó tún mustapha míì àníṣì gidi yín fẹ́ tẹ́ ló ní bóun ò bá dódò òun ò tí ì wẹ̀ so nígbà tí mo wá ṣe ìyẹn tẹ́mọ̀ àfà náà ṣe láti seventeen days ago ààrò mi ààrẹ jẹ́. ẹ̀sì lẹ́ẹ̀fẹ́ dámẹ́ra ẹlẹ́ẹ̀fẹ́ bímọ ààsì rómi ààsì rẹ́jẹ̀ ọ̀dà kí ló túkù tá a tún ṣe mú ọ̀dà kòkòrò ẹ̀ẹ́ bí náà ò bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán ní èékánná balakọrí bá tilẹ̀kùn mọ́lé tí òbó dé àwọ̀ wà takú síwájú ìta rẹ̀. a ni a takú síwájú ìta rẹ̀ gbogbo òde lóru yóò bá ń gbogbo òde ní àárọ̀ kùtù hàì yóò gbogbo òde ní ìdájí yóò bá gbogbo òde ní ìyálẹ̀ta yóò ń ìtakú alákọ̀rí tó tilẹ̀kùn mọ́lé tí ò lè bóde òun ló wá bí fikiru ṣàìtọ́n ó wà fíkìrù sùfì. sẹ̀rọ̀ pé lè ta sí lọ ní àlìfíkìrù àsúfì àlìfíkìrù àsúfì ìròrí sùfì a sì yẹn ní ọjọ́ monday a ṣe lọ́jọ́ monday on the twelfth shawwal lónìí lónìí a fẹ́ wá ṣe fíkírù ṣaitan huwa fíkírù súfì. ìròrí àṣàìtọ́ọ̀n ni ìròrí súfí tẹ́ ẹ bá ń gbọ́ ìròrí súfí ìròrí súfí àdàpé ìròrí èṣù ni ìròrí súfí àdàpé ni fún kí ni ìròrí èṣù torí pé ìròrí èṣù gangan ni ìròrí súfì la fi sọ wípé fíkìrù ṣàìtọ́n huwa fíkìrù súfì. márùn péré nìyí márùn péré nìyí nínú àwọn ìròrí tí àṣà ìtọ́ọ̀nì gbé kalẹ̀ ní ìlànà ẹ̀sìn tẹ́ ń pè ní tọ̀ríkọ̀. ohun tí ṣètọ́nù gbé kalẹ̀ gẹ́gẹ́ bí method of religion. ways to religion. táwọn ń pè ní sọ̀rí kọ̀ márùn-ún péré nìyí nínú àwọn ìròrí tí àṣẹ ìtọ́ọ̀nù gbé kalẹ̀ ní ìlànà ẹ̀sìn tọ̀ríkọ̀ fún àwọn wo fún súfí onítọ̀ríkọ̀ pátápátá. Pata, pata gbogbo oníṣúfí pátápátá tí ń bẹ láyé òde òní òun ni ṣèyítọ́nù ti gbé àwọn ìlànà kan kalẹ̀ fún orúkọ tí wọ́n ń pe ìlànà tí ṣèyítọ́nù gbé kalẹ̀ fún àwọn oníṣúfí lẹ́lẹ́kajẹ̀ka lónígun igun òun ni wọ́n ń pè ní kíni àtọ̀rí ikọ̀ àtọ̀rí ikọ̀ mo wá fẹ́ mú márùn wá márùn péré ó ju márùn lọ àmọ́ mo fẹ́ mú márùn wá ọjọ́ tí ẹ bá tún béèrè fún yòókù a tún fi tó yín létí. alákọ̀ọ́kọ́ nínú ìlànà tí nínú ọ̀nà márùn-ún tí ṣe ìtọ́nù tó ń gbà á lo àwọn oníṣúfí. lójú ọ̀nà tọ̀rí kọ̀ọ̀kan ok àwọn ọ̀nà márùn-ún tí ṣètọ́nù ń gbà á lo oníṣúfí tí ṣètọ́nù gbà lọ́wọ́ sí ọ̀rọ̀ oníṣúfí lójú ọ̀nà tọ̀rí kọ̀ọ̀kan bíi tọ̀ríkọ̀ tìjàníyà bíi tọ̀ríkọ̀ kọ̀dìríyà bíi tọ̀ríkọ̀ ṣàgbìlíyà bíi tọ̀ríkọ̀ nàkṣàmbàdíyà bí ìtọ̀ríkọ̀ igbá bí ìtọ̀ríkọ̀ àwo ọ̀nà márùn-ún tí ṣèitọ́n àṣeitọ́n tó ń gbà á lọ́wọ́ sí ọ̀rọ̀ àwọn onísúfí ọ̀rẹ́ o number one ahalu tọrọ ìkì yuharifun wayukhalifun nususo al-islam bifikirihim min ba'di ma akọluha halu toroik asufiya àwọn súfí onítọ̀ríkọ̀ wọ̀nyẹn àwọn súfí onítọ̀ríkọ̀ bí ó ń ti jà níyà bí oníkọ̀dìríyà bí oníṣàdùlíyà bí onínàṣàmbàdíyà yuharifun wọ́n ń yí nǹkan padà wọ́n yukhalifun wọ́n sì ń yapa nǹkan kí ni wọ́n ń yí padà kí ni wọ́n ń yapa nìṣúsọ̀lì islam bí fìkìrìhìn àwọn ọ̀rọ̀ tí islam mú wá. nínú Quran nínú hadisi àwọn òǹtọ̀rí kọ́ súfí àwọn onísúfí tọ̀rí kọ́ wọ́n á yí i sódì yuharifuna ha wọ́n á yí sódì wọ́n ha wọ́n sì ya pantí nọ́ọ̀sù kùránì sọ àti nọ́ọ̀sù hadisi àbẹ̀bí fikiri yìí. pẹ̀lú ìròrí wọn wọ́n á fi ìròrí wọn yí ọ̀rọ̀ náà sódì wọ́n á fi ìròrí wọn yí ọ̀rọ̀ ànábì sódì mi ń bá dì mọ́ akọ̀lù wa lẹ́yìn tí wọ́n ti ní òye rẹ̀ ní o lẹ́yìn tí òye rẹ̀ ti dé bá wọn ní o bí àpẹẹrẹ ní ìsìn adley lẹ́ẹ̀fi rí ẹnìkan. E tó lọ lé kéwú tó wá jó ní súfí àfi kó gá sí pé wọ́n kọ́kọ́ ti kọ́ ní ìjẹ́ ọ̀kan ṣoṣo Allah nílé kéwú pẹ̀lú àwọn ẹ̀rí nínú Qur'an pẹ̀lú àwọn ẹ̀rí nínú hadith ànábì lẹ́yìn tí ó kọ́kọ́ ti gbọ́ tó ti mọ̀ tó ti ké wípé àlọ́hù ọ̀kan ṣoṣo ni lẹ́yìn ìgbà náà ni yóò ṣẹ̀ wáá yí ìjọ ọ̀kan ṣoṣo aláwọ̀ padà sí aláwọ̀ ní gbogbo nǹkan. èyí tí ó ń pè ní wahdatul wujud nínú ìlànà àwọn súfì onítọ̀líkọ̀ ọmọ nìyẹn ó ti kọ́kọ́ kékulí wà lọ́wọ́ ahadun kí wọ́n tó wá yí mọ́ lọ́wọ́ sí kúl bí wáhdátì wùjúdìlá wàyùkọ́ọ̀lì fúnà. tó bá ti tó bá ti wá yí mọ́ lọ́wọ́ tó náà tẹ́wọ́ gbà tó lòún gbọ́wọ́ súfí yóò wá yapa tó ti ké nínú kéw nínú kùránì nínú àdìsí yóò wá yapa ẹ̀ bí fíkìrì yìí pẹ̀lú ìròrí yá a ní ẹ tá a bá sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ẹ tá a bá wá sọ wípé ọlọ́run pé wọ́dátìlì wùjúdì ni ẹ ohun táwọn oníṣúfin ń try láti sọ ni wípé ìwọ náà wò ní ìsìn kí ló kọ tiẹ̀ zaid ọ̀ya fọwọ́ kan zaid lára rẹ̀ fọwọ́ kan ibi tí zaid wà lára rẹ̀ bí fíkìrì ìròrí lásán ìròrí lásán wọ́n bá fi yí ohun tí wọ́n ti mọ̀ nínú kùránì ohun tí wọ́n ti mọ̀ nú àdíìsì wọ́n bá fi yí i wọ́n bá yí i àpẹẹrẹ míì níbi yíyí nǹkan wọn wọ́n ní ó ti kénu kùránì wípé inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya yá ladhina amanu sallu alayhi wa sallimu taslima ó ti ké yẹnu kùránì ó ti kà nínú hadíìsì. wípé àdébì ní kúlú aláwùmọ sọlí àlá muhammadin wọn aláàlì muhammadin kàmá sọláìtà àlá ibrahim wọn aláàlì ibrahim innaka amidu majid ó ti kàyé nínú àdíìsì kó tó lọ gbọ́wọ́ ní kété tó bá gbọ́wọ́ tán yuharifu wa yukhalifu yuharifu wa yukhalifu lójú ẹsẹ̀ tó bá ti gbọ́wọ́ súnfí tán báyìí tí wọ́n ní nísìnyí o ó ti wá dọmọlẹ́yìn tọ̀ríkọ̀ tìjáníyà o àbíkọ̀ dìríyà o àbí ṣàbìlíyà o lójú ẹsẹ̀ ni ó yí àyà padà sí wípé ọlọ́run gan fúnra ara rẹ̀ àṣàlátù tó kọ́kọ́ ṣe ni sọ̀ràtù lè fàátì. sọ̀látù ibrahim yankọ́ ẹ̀ sọ̀látù yùn sọ̀látù goma nìyùn sọ̀látù ràgónù. alu tọrọiki asufiya yuharrifuna nususo li islami bi fikirihim wa yukhalifunaha min ba'di ma aqaluha kẹni bá fẹ́ bọ́ tánú yín kó ní tí mo sọ yìí kò wà applicable sí gbogbo àwọn tọ̀rí kọ ìbájẹ́ kọ̀dùríyà ìbájẹ́ sàdùlíyà gbogbo tọ̀ríkọ̀n pátápátá nínú nínú nǹkan tí ṣètọ́nù tó gbé kalẹ̀ fún wọn ni pé ẹ tahrif àti mukhalafa ẹ yí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ yí sódì. ló fi ká sígbà wọ́n súnfí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n mọ mú Kùránì wá wọ́n sì mọ yí sódì wọ́n mọ mú àdíìsì wá wọ́n sì mọ yí sódì pẹ̀lú ìròrí wọn wọ́n wà máa yapa tó yẹ kí ìtínásù béèrè fún wọ́n á máa yapa ẹ̀ wọ́n á máa yapa ẹ̀ síbílẹ̀ ni wọ́n la ti máa ń gbọ́ tẹ́ máa wà níjókòó tá a bá ní àsìkò òun tó wọ́n á ní kígan níjẹ̀rùn máa ń yẹ sọ́làt máa ń yẹ sọ́làt. wọ́n ní irun kan tún ju tá à ń ṣe lọ́wọ́ ìlọ́bí kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n ṣe tàrífù sọ́láàt wọ́n ti yí ọ̀rọ̀ irun sódì aláyìísódì ní súfí aláyìísódì ọ̀rọ̀ làwọn onítọ̀rí kọ̀ wọ́n yí kò sí nǹkan tí wọ́n yí sódì àtá kẹ́límọ́tù ṣàhádà gbogbo onítọ̀rí kọ̀ pátá ló yí sódì. So báwo wọ́n ṣe yí sódì lẹ́yìn ìgbà tí wọ́n ti fi mọ̀ wọ́n tán wípé ìtumọ̀ la ilaha illallah ni pé kò sí ọlọ́run kan tá a gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Allah tán bá ti á gbọ́wọ́ súfì tán wọ́n wà yí sí pé kò sí kinní kan àfi Allah wọ́n ní kò sí kinní kan àfi Allah wọ́n yí sí ìròrí wádátìlú wùjúdì. Si eléyìí tí ṣètọ́ọ̀nù bàbá wọn àgbà tó gbélé wọn lọ́wọ́. so yuharifun wa yukhalifun wọ́n máa yí ọ̀rọ̀ ẹ̀sìn sódì wọ́n sì máa yapa tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú ìròrí lẹ́yìn tí òye ẹ ti wà fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀. àwọn tí máa ń làwọn ń ṣe súfì ń jọ̀hún kéwù ni wọ́n kọ́kọ́ máa ń ké kí wọ́n tó gbọ́wọ́ ló fi gá sí pé majority wọn ni máa mọ kéwù ṣùgbọ́n ní kété tán bá ti gbọ́wọ́ wọ́n ti di ẹni tí ó mọ̀ yí ohun tí ò yẹ ti yé wọn tẹ́lẹ̀ wọ́n á mọ̀ yí sódì wọ́n mọ̀ yí sódì. wàlìdálíkà yẹrùdúnà báàdọ̀ àlẹ́ àhàdífì àsọ̀fìhà بمجرد دعواهم أنها عندهم غير معقولة أو غير مطابقة للفلسفة lábẹ́ eléyìí náà lábẹ́ pé wọ́n máa ń yí ọ̀rọ̀ ẹ̀sìn sódì òǹtọ̀rí kọ̀ súfí wọ́n máa ń yí ọ̀rọ̀ ẹ̀sìn sódì wọ́n sì máa yapa tó yẹ kí wọ́n ṣe. lára ẹ̀ lára lábẹ́ eléyìí náà ni pé tí wọ́n bá wá rí àdíyèsí tí ó difficult fún wọn láti yí sódì yẹ̀rù dùn náà bá àdọ̀lẹ̀ àhàdí fi wọ́n wàá wọ́n wàá takò wọ́n á reject ẹ̀ wọ́n ládìsí yẹn o ní àdìsí tó sì lálàáfíà níjíyà sanad àti níjíyà mọ́tínù tí ìyàláyà wọn ò lè sọ pé ohun tó mú sanadu ẹ̀ ní tí baba ńlá wọn ò lè sọ pé ohun tó mú mọ́tínù ẹ̀ ní torí pé wọn èèwù ṣe muhadifu tó má ti wá bọ́ hábà yẹn ẹ́ sí kọ́nà wọ́n wà á kọ àwọn àdíìsì yẹn lẹ̀ bí mujarradi da'wahum pẹ̀lú ọ̀wọ́ ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n máa sọ wípé annaha indahum ghayru ma'qula wọn aláwọn àdíìsì yẹn kò bá láàkáyè lọ tàbí kí wọ́n sọ pé kí wọ́n lo èdè wọn gangan gan wọn á ní hiya gẹ́rù mùtọ́ọ̀bí kọtun bìlì falisafa wọn a ní kò bá fìlọ́sọ́fì lọ kí ló ń jẹ́ fìlọ́sọ́fì ìrònú ìfẹ́ ẹnu àwọn kan tí wọ́n sọ di ìlànà ìṣẹ̀mí ayé wọn ìròrí ìrònú àwọn ẹni àwọn ẹni èṣù kan tí wọ́n sọ di ìlànà ìṣẹ̀mí ayé wọn láti fi káńtà wáàyí tí Allah fẹ́ kí wọ́n máa gáìdì wa lórí ìjọsìn wa àti ìṣẹ̀mí ayé wa. So ìgbàkígbà tí àwọn òǹtọ̀ríkọ̀ Súfí tí wọ́n bá rọ́nà lọ láti yí ọ̀rọ̀ sódì pẹ̀lú ròrí wọn tí ọ̀rọ̀ ń bá fi lè jáde ìsì wọ́n ní anáhà ìdáhùn gẹ́rù máa kú la wọ́n ní a ah, kò wọ́n náà gbé sí làákàyè ọ̀rọ̀ yẹn àdìsí yẹn wọ́n náà wò ó tako làákàyè wọ́n ló tako làákàyè. wọn ò ní gẹ́rù mùtọ́bì kan tó ń lèlè falisafa wọn ò ní kọ wà in kọ wà in pẹ̀lú philosophy bóyá philosophy Aristotle ni o bóyá philosophy ti wèrè kan ni o bóyá philosophy ti Awólọ́wọ̀ ni o àbí philosophy ti Ògúnmọ́lá ni o wọn ò ní kọ wà mùtọ́bì kan gẹ́rù mùtọ́bì kan tó ń lèlè falisafa. nǹkan tí mo sọ yìí gbogbo oníṣúfí pátá tó ń ṣe tọ̀rí kọ̀ ló kó sínú ẹ̀ wọ́n máa ń dojú ọ̀rọ̀ ọ̀rú ni wọ́n máa ń yí ọ̀rọ̀ sódì ni wọ́n á dojú ẹ̀rù wọ́n á yí sódì láti lè láti lè yapa ohun tí kùránì sọ ohun tádìí sì sọ tí wọ́n bá wá bọ́ há tí wọn ò rí yìí tó bá ti jáde sí ni tí wọ́n ní àdìsí yìí o Bukhari ló gbà wá o Muslim ló gbà wá o mustafakun aléyìí ni wọ́n wà sọ wípé à àdìsí tí Bukhari yẹn gbà wá yẹn à sẹ́wọ̀n náà ní kó takò làkàyè ni kíyàn sọ pé ìyàwó Aisha ọlọ́ọ̀lẹ́ ọkọ ní ọdún méje ọgbà tó ọmọ ọdún mẹ́sàn-án àrẹ́bí wọ létọ̀ sóòrí pé yẹn takò làkàyè ni. wọ́n sọ pé tako làákàyè tàwọn. ẹ ẹ sọlúfìnì àlìkún tí Bukhari gbà wá tàbí Muslim pé ẹ fi bàtà ayé kírun lẹ́yìn ìgbà tẹ́ bá ti wo abẹ́ ẹ̀tẹ́ rí pé abẹ́ ẹ̀gbẹ́ fúrúfúrú tí ò síbi kankan tó tutù ń bẹ̀ ẹ kírun pẹ̀lú bàtà yín ẹ sì má fi dọ̀tí mọ́tíláṣí ẹ má fi ṣe àkóbá fún ẹ tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n bá ní àdísùn ó nìrọ̀ ni ah irọ́ ni hmm. ó takò làákàyè ah ẹni tó kọlu ẹ̀ bá pé ó yẹ kó mọ̀ pé ilé ọlọ́run àìwọ bàtà wọ̀ ọ́. nǹkan ìlànà kan nìyẹn nínú ìlànà tí gbogbo oníṣúfì ń lò wọ́n máa ń yí ọ̀rọ̀ sódì láti lè takò ọ̀rọ̀ tí wọ́n bọ́ ha wọ́n wà á kórọ́dù fún àdìsí tó lálàáfíà wọ́n kórọ́dù fún un. wa innahu warisu mukhalafata nusus bilifikiri alifalisafa min sayyidihim ash-shaytan ṣẹwàá mọ̀ rí o àwọn sufi wọ́n jogún kí wọ́n fi ìròrí fíkírù tàbí falisafa kíyàn fi ìròrí yapa ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ wọ́n fi wọ́n jogún ẹ̀ látọ̀dọ̀ aṣíwájú wọn tí ń jẹ́ àṣẹ̀tọ́nù ni lèkóòlì yìí tààlà nítorí ọ̀rọ̀ Allah ọba àlékè ọlá tó sọ pé kọ́ọ̀là Allah sọ pé mọ̀mọ́ná àkà kí ló kọ̀ fún wọ́ Allah tẹ́sìjùdà pé kó o má forí kanlẹ̀ ibi àmọ́rítúkà nígbà tí mo pọ́ láṣẹ pé ó yá ẹ kan le ki adama ẹ tẹ̀ kí ádámà fesi pe fèsì pé kọ́ọ́l ana khairun minhu lóore ju òun lọ kàlákọ́tà ní mi náà rí ọ̀dá mi látara iná wá kàlákọ́tà wú mi ti ní ọ̀dá òun látara ẹrọ̀fọ̀ suratul A'raf àyà kejìlá ẹ rí i tí ń jẹ́ àṣetọ́ọ̀nù lọ́jọ́ kìíní àná tí aláwo sọ fáwọn màláíkà tó sì láǹfààní àti wà nínú agbo yẹn fún dìkan tí aláwo nímọ̀ sí jù lọ. àwọn màláíkà tẹ̀ láti kí ádámà ṣètọ́nù kọ̀ kíkọ̀ tó kọ̀ ìròrí tó rò ni òjò tẹ̀lé náà sùn ìròrí tiẹ̀ náà ni wípé Why should I bow down to greet Adam? After all, I am better than him. You created me from fire. You created him from mud. Ìròrí lásán, òun ló dí ṣe ìtọ́nù lọ́wọ́. ọ wá gbé náà sù náà sù náà sì ni wàídí kúrúnálì lìmọ̀láìkà usdudu li adam haza huwa nas wasujudu ma'ruf wasujudu ma'ruf walikaifiya ma'lum aidan ohun tí ń jẹ́ sùjúdù nínú èdè lárúbáwá amọ̀túmọ̀ rẹ̀ bọ́mọ nìyẹn sì fi máa ń sùjádà nínú èdè lárúbáwá amọ̀túmọ̀ rẹ̀ ó lè jẹ́ pé kéèyàn náà rò kó tẹ́ ọrùn wálẹ̀ ìran kan nínú ìran sùjúdù yẹn ni wọ́n tún ń pè ní alìhínìhìnà alìhínìhìnà ìran kan nìyẹn nínú ìran sùjúdù òun ló sì kéré jùlọ nínú ìran ni àrùkù wọ̀rùkú náà mínà sujúd ìran kan náà ni kíyàn dáwọ́ tẹ bákan náà wá ni pé wádìwùlì wájì yìí àlàwájì ilẹ̀ àrùdì náà mínà sujúd kíyàn gbé orí lélẹ̀ báyìí ìran kan náà lòun náà nínú akibaruha òun ló wá tóbi jùlọ èyíkéyìí torí ó jẹ́ ń bẹ̀ aláwòsá paláṣẹ pé ẹ̀yin màláìkà ọ̀ya ẹ̀tẹ̀ba láti kí ádámà ẹ̀tẹ̀ kọ̀rọ̀wọ̀ láti kí ádámà ẹ̀forí kanlẹ̀ láti kí ádámà ẹ̀tẹ̀ wálẹ̀ láti kí ádámà. fasajadu ilá ìbìlísà gbogbo wọn ni wọ́n forí kanlẹ̀ except ìbìlís ti ṣe ṣètọ́ọ̀nù òun nìkan ni ò sí lára àwọn tó forí kanlẹ̀ aláwọ̀ wá bí léèrè pé àwé yìí kí ló rọ́lú ẹ̀ kí ló dí ọ lọ́wọ́ máa mà náà kà á là tasjuda ìdí àmárìtúk kí ló dí ọ lọ́wọ́ láti má forí kanlẹ̀ ló di ọlọ́wọ́ láti forí kanlẹ̀ nígbà tí mo pọ́ láṣẹ ẹ wá wo nǹkan tí ṣètọ́nù wí ọwọ́ lọ rè mú ìròrí kan wá ah! ìròrí tí ò ní ṣe pẹ̀lú nọ́ọ̀sù ìròrí tí ò ní ṣe pẹ̀lú ìtumọ̀ kálímà ó dùdú tí ò bá tan rárá tí ò bá lọ rárá ó wá ní èmi dáa jù lọ ni ọ̀dọ̀ èmi látara aná ọ̀dọ̀ òun látara ẹ̀rọ̀fọ̀ bó ní sùúfì ṣe máa ń ṣe láyé wọn nù onísùúfì yóò finá sùúlẹ̀ yóò máa wá ìròrí yóò máa mú àwọn ìròrí wá násù Qur'an tó yanjú yóò filẹ̀. yóò fílẹ̀ nípasẹ̀ pé yóò twist ẹ̀ láti lè yapa rẹ̀ yóò á máa múrò rí wá la fi sọ wípé àwọn súfì onítọ̀rí kọ̀ wọ̀nyí tí wọ́n máa twist ayọ̀ ọlọ́run sódì tí wọ́n máa twist àdíìsì ànábì sódì nígbà míì tí wọ́n bá rọ́nà lọ lórí àdíìsì wọ́n á sì kó dànù wọn àdánù ìbá wà nínú sọ̀yí Bukhari ìbá wà nínú sọ̀yí Muslim ẹni tí wọ́n jogún kí wọ́n kó násù dànù lọ́wọ́ rẹ̀ wọn ò jogún ẹ̀ látara nẹ́bíwá Muhammadu àtara tani àtara àṣàìtọ́ọ̀nì látọ̀dọ̀ ṣàìtọ́ọ̀nì ni wọ́n ti jogún ẹ̀. nǹkan lẹ́ẹ̀kejì tí ṣètọ́ọ̀nù tún gbélé gbogbo onítọ̀rí kan súnfí lọ́wọ́ ní tilé toko alùtọ̀rọ̀ ik àsòfíà yamlauna okúlalèmùrìdín bèlè àbàtìl àtàyàrá àlèhákọ̀ bá tìlánì wàlìbátìlà akọ. àdánwò kejì tí ṣètọ́ọ̀nù gbélé gbogbo onítọ̀ríkọ̀ lọ́wọ́ onítọ̀ríkọ̀ súfí tó gbélé wọn lọ́wọ́ tí ò sí ẹnìkankan tó mórí bọ́m̀bẹ̀. ọ̀bá àjò ń tìjà níyà ọ̀bá àjò oníkọ̀dìríyà ọ̀bá àjò oníṣàdìlíyà. bá àmì rẹ ò mórí bọ́ ńbẹ̀ bá àmì rẹ bá àmì rẹ ń kọ́ dìrí yá kò mórí bọ́ gbọ́n tá à ń sọ yìí. nǹkan nọmba tù bẹ̀ ni pé àwọn súfì onítọ̀rí kọ̀ yẹmúlá ùnà ọ̀kúlà lè múrí dín bèlè àbàtìl àbàtìl àwọn odùúrọ̀ àwọn odùúrọ̀ àwọn fallacies àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ́n àwọn bàálù jábọ́ kò délẹ̀ bàálù jábọ́ kò délẹ̀ ọ̀rọ̀ ni a máa fi kún inú ọpọlọ mùrídìí ó ní wọ́n máa rọ ọkùnú ọpọlọ wọn tẹ́ ẹ bá ti ráwọn mùrídìí báyìí ohun tó kúnnú ọpọlọ wọn tí wọ́n rọ kúnnú ọpọlọ wọn ni kíni àbàtíìl àbàtíìl àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn odùúrọ bí odùúfà. ni wọ́n máa ń rọ sínú ọpọlọ àwọn mùrídìí wọ́n ti wá rọ àwọn odùúrọ̀ yìí sínú ọpọlọ wọn digbí débi pé àtàyàrá àlẹ́hákọ́ bàtílan tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé àwọn mùrídì wọ̀nyẹn wọ́n wàá rí òdodo ní irọ́ táwa bá wá gbódòdó dé ẹ́ wọ́n wàá rí ní irọ́ wàlìbá tílà hákọ́ wọ́n ti rọ òdodo kúnnú agbárí àwọn mùrídìí débi pé wọ́n ó sì máa rí irọ́ ní òdodo àpẹẹrẹ ni. nínú àwọn irọ́ tí wọ́n rọ sínú agbárí àwọn mùrídìí digbí òun ni síyágù àsọ̀làwátì. Si síyàgù sọ̀làwáàtì ala Rasulullahi sallallahu alayhi wa sallam àwọn oríṣiríṣi gbólóhùn tí wọ́n láwọn máa fi ṣe àsàlátù fún ànábì muhammadu àbàtìlù ní gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ lórí sọ̀látù rìfáàtì ni bẹ̀rẹ̀ lórí sọ̀látù sáàdìkì ni bẹ̀rẹ̀ lórí sọ̀látù lẹ́kámsà ni siratul tunjina ni dalailu khairati ni hisibu saifi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kulluha abatilun kulluha batilun gbogbo wọn pátápátá jami'uha káfàtàn abatil irọ́ ni gbogbo àsàlátù táwọn oníṣúfí gbé kalẹ̀ tí wọ́n làwọn fi ń ṣe àtàlátù fánẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ yìí ti wá kúnnú ọpọlọ àwọn mùrídí débi pé tí wọ́n bá ti ń yanu báyìí ohun tí ó mọ̀ jáde lórí ahọ́n wọn ni sàfàtò lè fàtì kamila tàlẹ́lù seifi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàyàrá wà lè hákọ̀ bá ti lá tó bẹ̀gẹ̀ tó fi gá sí pé nígbà tí hákù wá dé bá wọn tí sùsùlátù Ibrahimiyya wọ́n wá rí nírìírọ́ pé èwo tún ní eléyìí èwo tún ní kàmọ́sọ̀ láyítà láìbùrọ̀ yìí mọ̀ wà láìbùrọ̀ yìí mọ̀ èwo ni kàmọ́sọ̀ láyítà kàmọ́sọ̀ láyítà wọ́n wá wọ́n wá rí òdodo wọ́n lè ní wọ́n ni sọ̀làtúlì fàátì ni tùǹjìínà ni kámílà wọ́n wá rí ìyẹn ní ni ní òdodo débi pé bí wọ́n ń kú lọ báyìí wọ́n kì í sọ́là tó lè fàátì tẹ́ máa fẹ́ bẹ̀rẹ̀ àdúrà òun ni wọ́n fi bẹ̀rẹ̀ tẹ́ máa fẹ́ parí àdúrà òun ni wọ́n fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. yàmùláwùnà ọ̀kúnlá lè mùrìdín bílẹ̀ abàtì àwọn onítọ̀ríkọ̀ sófi wọ́n máa ń rọ àwọn odù rọ́ bí odù fáà. wọ́n máa rọ sínú ọpọlọ àwọn mùrídì ni ọpọlọ wọn wà kún kẹ́kẹ́ fún àwọn irọ́ débi pé wọ́n máa rí òdodo ní irọ́ wọ́n sì máa rí irọ́ ní òdodo ẹ bọ́ta kẹ́ ẹ ní òrí bẹ́ẹ̀ ẹ bọ́ta kẹ́ ẹ ní òrí bẹ́ẹ̀. àdánwò kẹta nǹkan kẹta tí ṣètọ́nù tún gbé kalẹ̀ fún gbogbo alùtọ̀ríkọ̀ ní tilé toko lójú ọ̀nà tọ̀ríkọ̀ súfí òun ni pé alùtọ̀rọ̀ èkì àsòfíyá yakhlituna bayna lẹ́hàkì wà lè báàtì àtàyàrọ̀ wùlẹ̀ hàkọ̀ wà lè báàtì lá ṣe àwọn àhìdàn nǹkan lẹ́ẹ̀kẹta ni pé àwọn onítọ̀ríkọ̀ súfí wọ́n máa ń mixi òdodo àti irọ́ papọ̀ káì nínú nǹkan tí ṣètọ́nù gbé kalẹ̀ fáwọn onítọ̀ríkọ̀ súfí tí ò sí onítọ̀ríkọ̀ kan tó mórí bọ́ ń bẹ̀ òun ni wípé yakilitu náà bẹ́ẹ̀ náà lẹ́hàkì wọlé bá àtìlù wọ́n máa da òdodo àti irọ́ wọ́n á dà pọ̀ àtà yára ò lè ha kọ́ waliba bá àtìlá ṣe àwọn ìdánù tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé àwọn súfí wọ́n máa ń rí òdodo àti irọ́ nǹkan kankan náà wọn á ní ó yàtọ̀ síra wọn kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ àpẹẹrẹ rèé kò sí onítọ̀rí kọ̀lá yé tí kìí pe àlọ́ù tí kìí pe kan milenia lẹ́yìn kulu kúlù áàlì tọ̀rí kọ̀ yẹ́dìí lọ́ha wa yẹ́dìí ma ma allahi àhàdàn. ẹ́fírí onítọ̀rí kọ̀ọ̀kan ní máa ń pe yá Allah ya Allah bó ṣe ń pe ya Allah yẹn yóò tún ní yá Ibrahim Niyas bó ṣe pe ya Allah yẹn yóò tún Abdulkadir Jelani bó ṣe ń gbé ya. Allah o le ní yá jìbìrìlà o le ní yá mikaila o le ní yá ìsìrọ̀fìlà yakilituna bayna al-haqqi wal-batil. aládàlú ni wọ́n ohun tí ṣètọ́ọ̀nù gbé kalẹ̀ fún wọn nìyẹn Wọn á da òdodo pẹ̀lú irọ́ bí wọ́n bá ṣe ń pe àlọ́ òní pe nǹkan mìíràn wọn aláwọn ń pe yá aláwọ̀ àwọn ń pe yá àyàsẹ̀. torí wípé ṣètọ́nù ti jẹ́ kí wọ́n rí àlẹ́hákùwàlìbátìlù ṣe àǹwá ìdán ṣètọ́nù ti jẹ́ kí wọ́n rí òdodo àti irọ́ ní nǹkan ẹyọkan náà wà ní kíníyàtọ̀ ńbẹ́ èdè kan sọ níjó ní kíní kan dáírátúlẹ̀ àkèmíyà màá padà gbé fífi prógámù ẹ̀ wá ó ní ẹ ẹnìkan wá pe ṣé òun Ibrahim Niyasi ọlọ́lọ́ náà náà ló pé ọlọ́run náà ló pé ibi tó gbà wọlé sọ́lọ́ ńlá nìyẹn ni ìbá pe ṣé ó ti yá ní ìbá pe ṣé Ibrahim Niyasi kí ni pàápàá ṣé ó ti yá ní bí ò bá ti jẹ́ àlọ́ ò ṣẹ́ni báwọn yẹ̀kìlì túná bayna al-haqqi wal They mix up between the truth and the falsehood to the extent that they see the truth and the falsehood as a single thing. Nínú nǹkan tí ṣètọ́nù gbé lé wọn lórí nìyẹn wà. Nínú nǹkan tó gbé kalẹ̀ ọfẹ́ tójú ọ̀nà tọ̀ríkọ̀ súfí à ọ̀ọ́dà aláwò pọ̀ mọ́ òòṣà o ọ̀ọ́dà aláwò ọ̀ọ́dà pọ̀ mọ́ òòṣà nǹkan kan náà jọ ní méjèèjì tọ́dún súfí. ṣebí ẹ gbọ́ tí ṣé òsì yá ní sọnù jàwẹ́rù màá ní wípé tọba rẹni tí forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ní forí balẹ̀ fún un ṣẹ́ni báwọn wọ́n ti da òòṣà pọ̀ mọ́ àlọ́ o èyí wa ti rí ẹn wọ́n ní àwọn òòṣà yẹn náà forí balẹ̀ fọ́lọ́hún sọ̀rọ̀ nu ṣé ọ̀tọ̀ kọ́ ni àlọ́ wà sọ́tọ̀ kọ́ lóòṣà wà ẹ́n ara nǹkan tí ṣètọ́nù gbé kalẹ̀ fún wọn nìyẹn ẹ̀já tẹ̀wájú ẹlẹ́ẹ̀kẹrin alu tọrọiki asufiya yẹpẹdiẹwuna fi diini yẹpẹdiẹwun fi diini. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí ṣètọ́nù gbé kalẹ̀ fún gbogbo alùtọ̀ríkà pátápátá ní tilé tó kó kọ̀dìríyà ní o ṣàbìlíyà ní o nàkṣàmbàdíyà ní o òwòìsíyà ní o òyèrèwíyà ní o jùnùníyà ní o dìdìrìnwíyà ní o gbọ́n tó dókúkẹ́ra rẹ̀ yẹpẹdiẹwuna fi diini wọ́n máa dáadáa dáálẹ̀ nínú ẹ̀sìn wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe bídíà nínú ẹ̀sìn hátà àyàrọ̀ náà sá àsùnà bídíà ha ìṣọwọ́ ṣe bídíà wọ́n ń súfí ìṣọwọ́ ṣe bídíà wọ́n ń tọ̀rí kọ̀ ó ti wá burú débi pé àwọn èèyàn wá ń fi ojú bídíà wo súnà wàlẹ̀ bídíà súnà wọ́n wá ń fi ojú hatta yara nasa asunna bidia tó bẹ́ẹ̀ gẹ̀ ọ̀rọ̀ wọn ti wá burú bíi bídíà débi pé àwọn èèyàn wá ń wo súnà níwò bídíà wọ́n wá ń wo bídíà wàlí bídíà súnà wọ́n wá ń wo bídíà níwò súnà mi yé bídíà ìṣọwọ́ dàdàdálẹ̀ nú ẹ̀sìn Islamu, látọ̀dọ̀ àwọn tọ̀ríkọ sufi ó ti wá wọ stéèjì kan tá a lè fi ròyìn ẹ̀ wípé àwọn èèyàn ń rí wọ́n ń fojú bídíà wo súnà wọ́n sì ń fojú súnà wo bídíà tàbí àtàtẹ̀kùnà lè bídíà ìyàlẹ̀ ó líyá wà súnà ìyà ìṣọwọ́ ṣe bídí àwọn ń tọ̀rí kọ́ súnfì tí wàá burú débi wípé bídí àti wá ń wà lókè súnà wá wà nísàlẹ̀ bídí àti kíni bídí àti wá ń wà ní kóòkè súnà wá wà nísàlẹ̀ ẹni tó bá lọ sí Kánò lásìkò tẹ́ máa ń ṣe mòlídì ha Allahu Akbar ẹ fẹ́ sọ pé sẹ́nìkan tó ṣẹ́kù nínú ìlú Kánò tó ń jẹ́ mùsùlùmí sá níbi tí èrò pọ̀ dé èrò tẹ́ ẹ̀ ní rírú rẹ̀ lọ́jọ́ ìdí ìtúnu àwẹ̀ èrò tẹ́ ẹ̀ ní rírú rẹ̀ ní ọjọ́ ìdí iléyá ẹ bá pàdé níbi mólíbì tí wọ́n máa ń ṣe ní Kánò kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn bídíà ti di ìyàlẹ̀ ọ̀hún léyá súnà ti di ìyàsùfúnla tàbí ká tún sọ wípé àtàtẹ̀kùnà àsùnà máìta wàlìbídìá àyà bídíà táwọn ń tọ̀rí kọ́ sún fi wá mú wọnú ẹ̀sìn ó ti wá wọlé wù pé súnà ti ń dòkù bídíà ni wá ń bẹ lórí ilẹ̀ ayé súnà ti wá ń kú súnà ti ń kú súnà ti ń kú bídíà lọ́wọ́ á kù tó ń gé ní popularity ẹ̀ńbà tí wá ń ṣe súnà báyìí yọ ọmọ yọ súnà ṣe oníbídíà ní àmọ́ ṣe bídíà rẹ̀ níta gbangba ara àdánwò tí ṣètọ́nù gbé kalẹ̀ fún gbogbo ẹni tí ń ṣe tọ̀ríkọ̀ súnfínù. pọ́ìntì ẹlẹ́ẹ̀karùn-ún tí ò síbi táwọn oníṣúfí ó taari ẹ̀ sí tó gá sí pé gbogbo wọn ni wọ́n kó sínú ẹ̀ òun náà ni wípé أهل الطرائق الصوفية يسخرون عقول المريدين فيتخذون شيوخ الطرائق آلهات وأربابا من دون الله الله أكبر هذه خطيرة àwọn tọ̀ríkọ̀ sufi nǹkan karùn-ún yẹn o point number five tí ṣètọ́nù gbé kalẹ̀ fún gbogbo alùtọ̀ríkọ̀ sufi tí mo fi wòye sí i tí mo fi sọ wípé ìròrí ṣètọ́nì nìròrí sufi òun ni pé àwọn onítọ̀ríkọ̀ sufi yusakhiruna òkúlà lè mùrìdìn wọ́n máa dáwọ́ tẹ ọpọlọ mùrìdí mọ́lẹ̀. bí ìgbà tóbìnrin bá lo gbẹ̀wù dání fún ọkọ bí ìgbà tí obìnrin tó bá rò mẹ́fọ̀ọ́ fún ọkọ ẹ̀ tíyàwó wà á dọkọ tọkọ wà díyàwó bẹ́ẹ̀ náà ni àwọn álùtọ̀rí kọ̀ àwọn ṣùyùkù tọ̀rí kọ̀ yìí bẹ́ẹ̀ náà ni yusakhiru na ọkùnrin lálẹ́ mùrìdín bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń dáwọ́ tẹ ọpọlọ mùrídì wọn fayatakhizuna suyuka tọ̀rọ̀ìkì alihat wọ́n wà á sọ àwọn ṣéwù tọ̀rí kọ̀kọ̀ọ̀kan wọ́n sọ wọ́n di òòṣà wà àríbáàbàn wọ́n sọ wọ́n di olúwa tí wọ́n máa tọrọ orí ayé àtọ̀run lọ́wọ́ rẹ̀ mí ń dùn nílá lẹ́yìn Allah ṣírọ́ ni mo pa ẹ̀ lè já mi ṣe bá ń rí gbogbo ibi tẹ́ ẹ ti ń lọ forí balẹ̀ fún àwọn òkú ṣéwù àtàlàyé ṣéwù ṣe bá ń rí ṣe bá ń rí ibi tẹ́ ẹ ti tẹ́ ẹ ti ń lọ tẹ́wọ́ sí ṣéwù ẹ́ wọ́n ti dáwọ́ tẹ ọpọlọ yín àwọn ṣéwù tọ̀ríkọ̀ wọ́n ti dáwọ́ tẹ ọpọlọ àwọn mùrídìí tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí wípé wọ́n ti sọ àwọn ṣéwù di alihatun wa àríbáàbùn wọ́n ti sọ wọ́n di òṣà wọ́n ti sọ wọ́n di òṣà mùrídì ti di ẹni tí ń lọ tí ń lọ sin òkú òkú ṣéwù wọ́n ti dẹ̀ ti ń já tíkẹ́ẹ̀tì láti lọ láti máa lọ síbi ojú orí òkú ṣéwù. gbogbo àwọn òkú ṣéwù tí ń bẹ kànrìnkànrìn nílùú ìbàdàn gbogbo ẹ̀ ni ó ti dojú bọ torí kí n torí pé àwọn ṣéwù tọ̀rí kọ̀ yusakiru náà òkú lálẹ́ muridin wọ́n ti dáwọ́ ti ọpọlọ àwọn mùrídì wọ́n ti dáwọ́ tẹ̀ ẹ́ mọ́lẹ̀ láti máa fi láti máa fi sọ àwọn ṣéwù wọn di òòṣà. àti olúwa lẹ́yìn Allah wa ta'ala ó yẹ any of these five points is not true yes fasufiya zatu ìkì nítorí náà olùgbọ́ mi sufi onítọ̀rí kọ́ bẹ́ẹ̀ nìkan ṣe máa ń sinmi jẹnu a ní bàbá àbàdàn sùfí onítọ̀rí kọ̀ bẹ́ẹ̀ ni táwa ṣe mọ̀ ọ́ sọmọ́nù ohun tó kù ọkù ní pé kó gbọ́ wáyé fàṣòfíyà zátù tọ̀rọ̀ hik sùfí onítọ̀rí kọ̀ tó rí yẹn fìkìrátùn ìròrí kan ni ìròrí kan ní jẹ́ sùfí onítọ̀rí kọ̀ àsásàá àṣẹ ìtọ́ọ̀nù eléyìí tí ṣe ìtọ́ọ̀nù launch ṣe ìtọ́ọ̀nù ló fàǹdì ẹ̀ gbogbo tọ̀ríkọ̀ ni tọ̀ríkọ̀ tìjàníyà ni kọ̀dìríyà ni ṣàzìríyà ni nàṣàbàdíyà ni they were all founded by shaitan shaitan is the founder of tọ̀ríkọ̀ tìjàníyà a shaitan is the founder of Toriko Kodiriya. Shaitan is the founder of Toriko Naqshbandiyya. Each and every of this Toriko was founded by who? By Shaitan. Nígbà tí Shaitan fáǹdì ẹ̀ tán tó fi tọ̀ríkọ̀ Tìjàníyà lọ́lẹ̀ tó fi tọ̀ríkọ̀ Kọ̀dìríyà lọ́lẹ̀ lẹ́yìn náà ìstáàmẹ́lá ọmọọ̀làhù ṣètọ́nù wá gbé iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ẹ̀ ó gbéṣẹ́ fáwọn òṣìṣẹ́ ẹ̀ àwọn wọ́kàsí ẹ̀ àwọn oní wọ́kàsí ẹ̀ ṣùyúkà tọ̀rọ̀ ìkì àwọn tẹ́ ń pè ní ṣéwù tọ̀ríkọ̀ ibi irú ṣéwù amọ́dá tìjáni lórí Ibrahim Niyasi àwọn ni the workers of shaitan ó wá gbéṣẹ́ fáwọn fíìnà ṣìrí ha ẹ̀yin yìí iṣẹ́ tó ń gbé fún yín ni pé kẹwàá spreadi tọ̀ríkọ́ yìí ìwọ amada tìjání ìwọ spreadi tìjáníyà ìwọ eléyìí ìwọ spreadi nọ̀ṣàbàdíyà ìwọ eléyìí ìwọ spreadi kọ̀dìríyà ìwọ eléyìí ìwọ spreadi eh, kàlíwàtíyà ìwọ ń ìwọ spreadi kàtìmíyà tẹ́ bá ti wá ń spread èèyàn tata zilalele islam abẹ́ ìbòjì islam ní kẹ́ mọ́ spread ẹ o ẹ má lọ dúró sábẹ́ ìbòjì christianity o ẹ má lọ dúró sábẹ́ ọ̀mbrẹ́là yẹ̀wúdí o ẹ má lọ dúró sí abẹ́ ọ̀mbrẹ́là àwọn ọ̀ṣẹ́bọ o wọ́n tètè lẹ́yìn dànù o abẹ́ òrùlé islam ní kẹ́ ẹ dúró sí kẹ́ ẹ máa pera ẹni mùsùlùmí ṣùgbọ́n o dídàlẹ̀ islam kẹwàá mọ fáyà ìsìláàmù láti inú kẹmọ fáyà rẹ̀ tí sam bá sọ wípé Allahu wahidun káyìn ní rárá bẹ́ẹ̀ kọ́ wahdatul wujud bal wahdatul wujud tí islam bá sọ wípé àsàlátù tó lóore jù hmm, ní sàlátù ibrahimiya kẹni bẹ́ẹ̀ kọ́ kẹni sàlátù lifati kí wọ́n ní sàlátù lifati ló lóore jùlọ kí wọ́n ní sàlátù sadiki ló jùlọ kí wọ́n ní sèfì lólóore jùlọ ẹ̀dàrú àwọn mùsùlùmí lọ́wọ́ ìsáàmàlà ṣètọ́nù mọ́láhù ṣùyúkà tọrọ ìkì fi náṣíríhà fi náṣírí àtọrọ ìkì àṣùfíà tààtà zìlálìlì ìsìláàmì wà dídàlì ìsìláàmì ṣètọ́nù lẹ́yìn ìgbà tó gbé tọ̀ríkọ̀ tìjàníyà kọ̀dìríyà ṣàdìríyà tó gbé kalẹ̀ tán ó wá lu àwọn wọ́kàsí ẹ̀ who are those workers they are ṣùyókù tọrọ ìkì àwọn náà ń pè ní ṣéwù tọ̀ríkọ̀ ó wá lò wọ́n fi iná ṣírí ha ẹ̀yìn ní kí ẹ lọ spread díẹ̀ tata zilal islam abẹ́ òrùlé islam ní kẹ́ ẹ dúró sí o ẹ lè dúró sábẹ́ christianity kẹ́ ẹ ríṣẹ́ ṣe o tí wọ́n fẹ́ kan ti yanjú o ẹ lè dúró sábẹ́ judaism kẹ́ ẹ ríṣẹ́ ṣe o tí wọ́n fẹ́ kan ti yanjú o ẹ sì lè dúró sábẹ́ òrùlé àwọn abọ̀rìṣà kẹrìṣẹ́ ṣe o tí wọ́n fẹ́ kan tí òun ti yanjú àwọn yẹn fúnra àwọn. ṣé ẹ wá dé táwọn mùsùlùmí yìí ẹ̀yin yìí náà làá lò ẹ̀yin olóòkọ mùsùlùmí yìí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń kírun yìí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń dáwẹ̀ yìí ìrara dúró sábẹ́ òrùlé ìsìláàmù kẹwàá máa ṣe dídàlì ìsìláàmù kẹ wá kanta islam islam ha mọ́ ní ha ẹni tó mọ tí mo sọ ìpé bẹ́ẹ̀ lórí ọmọ o wàjàhílà ha mọ́ ń jàhílà ha ẹni tó sì ṣàìmọ̀ kan sí i ó ṣàìmọ̀ kan sí o nìmọ̀ tí wàá débọ̀ nísìnyí o má jiyàn o má jiyàn o má jiyàn o. àwọn nǹkan márùn-ún wọ̀nyí tí ṣe ìtọ́ọ̀nù tó fi ṣe ọ̀ṣọ́ fún every and each and every tọ̀ríkọ̀ sùfíà onímọ̀tìkà yẹn ẹ ń bá sọ pé ò rí bẹ́ẹ̀ kó jáde síta wallahu ta'ala a'lam. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ bá ní ṣíà prógámù yìí fún gbogbo àwọn ènìyàn pátápátá.